فضل الأشهر الحرام على سائر شهور العام وخصها بمزيد الإجلال والإكرام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أبان لأمته الأشهر الحرام وحذرها من الظلم فيها واقتراف الآثام صلى الله عليه وسلم وعلى آله وصحبه البررة الكرام أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته وأحسنوا كما أحسن الله إليكم لعلكم ترحمون عباد الله فقد أظلنا في هذه الأيام شهر عظيم من الأشهر الحرام العظام التي أمر الله سبحانه وتعالى بتعظيمها والالتزام فيها أكثر بدينه وشرعه وإجلالها فقال الله تعالى إن عدة شهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وثبت في الصحيحين عن سيد المرسلين صلى الله عليه وسلم أنه قال السنة السنة السنة إثنى عشر شهرا منها أربعة حرم ثلاثة متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان عباد الله اعلموا أن لشهر رجب شأن عظيم كغيره من الأشهر الحرم والواجب على المسلم أن يعرف قدر هذا الشهر الحرام ذلك لأن معرفته وتعظيمه هو الدين القيم كما يجب أن يحذر من المعصية فيه فإنها ليست كالمعصية في غيره بل المعصية فيه أعظم والعاصي فيه آثم قال الله تعالى يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير أي ذنب عظيم وجرم خطير فهو كالظلم والمعصية في البلد الحرام الذي قال الله عز وجل فيه ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وعن قتالة رضي الله عنه قال إن الظلم في الشهر الحرام أعظم خطيئة وزورا من الظلم فيما سواه وإن كان الظلم على كل حال عظيما ولكن الله يعظم من أمره ما شاء إذا عباد الله فمن هذه الدلائل على تعظيم هذا الشهر الحرام هو الابتعاد عن ظلم الإنسان نفسه باقتراف الذنوب والسيئات ومقارفة الآثام والخطيئات ذلك لأن الذنب في كل زمان شر وشؤم على صاحبه لأنه اشتراه على الله عز وجل لكنه في شار الحرام أشد سوءا وأعظم شؤما لأنه يجمع بين الاشتراه على الله تعالى والاستخفاف بما عظمه الله عز وجل adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a tún fi ọpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a fọpẹ́ fún òun náà ni ọba alágbára ọba ológo jùlọ ọba tó ní ìkápá lérí gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba yìí òun lọ́ba tó sọ èmi àti ẹ láti jẹjọ títí di àsìkò tá a wáyé ọ̀pọ̀lọpọ̀ inú ewu lèmi àti ẹ ti kọjá láti jẹjọ nínú àánú ọlọ́run àti nínú àkíyèsí ẹ̀ ọlọ́run ọba kíyèsí wa ó sì dáàbò rẹ̀ bò wá ó ní atúmọ̀ ṣẹ́kù kò ní ká ṣẹ́kù lásán kò ní ká máa ṣẹ́kù lórí Islam adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àmọ́ rírì oore tó ṣe fún wa yìí àmọ́ pàtàkì ẹ̀ àbí ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àlékún tó tún ju eléyìí lọ nínú dáadáa ọlọ́mọṣẹ́ àtúmọ̀ ṣẹ́fẹ́ni kọ̀ọ̀kan wa ọpẹ́ ni fún ọlọ́run ọba yìí ọlọ́run ọba yìí lọ́ba tó gbọ́lá fún àwọn oṣù kan nínú àwọn oṣù ọjọ́ ayé nínú àwọn oṣù tí ń bẹ nínú ọdún ọlọ́run sẹ̀sà àwọn oṣù kan ọlọ́run gbọ́lá fún wa mo jẹ́rìí pé kò sí ẹni tí jọ́sìn tọ́ sí àfọlọ́run mo sì jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe òun ló ṣàlàyé fún wa páwọn oṣù kan bẹ tí wọ́n ń pè ní oṣù àbọ̀wọ̀ ó sì kìlọ̀ fún wa ká jìnà sí ìwà ẹ̀ṣẹ̀ nínú àwọn oṣù náà ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé àwọn sàhábà ti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yẹ́rú san bẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ wa bí a sì máa ń sọ ọ́ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bẹ̀rù ọlọ́run ọba òun náà ni gbogbo nǹkan ló rọ̀gbọ̀kún lé lérí ká mọ̀ pé ọlọ́run ọba ń rí wa níkọ̀kọ̀ àti ní gbangba bá a bá wà láwa nìkan ká mọ̀ pé ọlọ́run ọba ṣe kejì wa ń bẹ̀ bá a bá sì wà ní gbangba ká mọ̀ pé ọlọ́run ọba ọ̀sà ìmọ̀ kíyèsí wa ń ká bẹ̀rù ọlọ́run ká ṣe dáadáa sọ́lọ́run tó dá wa nítorí pé òun náà òye ṣe dáadáa sí wa o ká má ṣàbòsí fẹ́mi ara wa kí a mọ ọlọ́run lọ́lọ́run ká sì mọ rírì oore tí ń ṣe fún wa kò sí ẹnìkan tó lè ṣerú tọ́lọ́run bá ń ṣe fún wa lóore kò sí òun nìkan náà ni ọba tí ọpẹ́ tọ́ sí òun nìkan ló yẹ ká mọ gbé oríyìn fún òun nìkan ló yẹ ká mọ pàtàkì òun nìkan ló yẹ ká mọ bàbàrà ẹ̀yẹn rúṣin ọlọ́run oore tí ọlọ́run ọba ń ṣe fún wa tí a bá ní ká mọ kà á àlè kàtàn o oore jíjẹ múmu oore àlàáfíà oore ìríran oore riran oore re gbogbo àwọn kátà kàkálẹ̀ yìí kò sí ẹnìkan tó lè ṣe fún ọ àfọlọ́hún subhanahu wa ta'ala níjọ́ tí ọmọnìyàn bá ṣàfẹ́kù ọ̀kan nínú àwọn kátà wàhálà òde o ibadallah ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run ẹ ká mọ rírì ọlọ́run ẹ ká mọ pàtàkì ẹ jẹ́ ká gbà lọ́gàá wa o ẹ ká darí gbogbo ìjọsìn wa ẹ jẹ́ ká darí àdúrà wa sọ́dọ̀ rẹ̀ ẹ ká darí wa ká gbé ọba nìkan eléyìí máa ń dùn mọ́ ọba nínú púpọ̀ a sì máa jẹ́ ọba kó yọ́nú sí torí ọba yìí ọba tí ń wo àyà wa ni o ó ń wo ọkàn ha kì í ṣe kórí ahọ́n wa nìkan ló ọba àlèkátàn bẹ́ẹ̀ yẹn ṣe ń rìn lọ tí ń ní òjò mọ̀ péríkèríkè ara wa yìí ó wúwo níjọ́ tí àárẹ̀ bá séèyàn tí ọwọ́ wá di tó wúwo ọwọ́ kan ṣoṣo tá à ń gbé ẹ̀yẹ̀ ẹrúsìn ọlọ́run ó wúwo ju àpò sìmẹ́ǹtì kan lọ so bó ṣe ń gbé yìí tó ń gbé tó ń gbé lókè yìí níjọ́ tí àṣẹ ọlọ́run tí ń bẹ níbi ọwọ́ ntọ́lọ́run bá dá dúró wọ́n pé ọwọ́ yẹn ó wo ju àpò sìmẹ́ǹtì méjì lọ wọ́n wà ní gbé ìṣẹ́bó náà là ń gbé ìwọ náà gbé yóò ṣòro fún láti lè orí bó ṣe rí níjọ́ láàmọ̀ pò wúwo bá a ṣe ń yí tá ń lọ tá ń bọ̀ yìí tá mọ́ lẹ́rù níjọ́ tí ọlọ́run bá mú àlàáfíà kúrò ń níjọ́ ni ẹsẹ̀ wa bẹ́ẹ̀ náà ni eríkèríkè ara wa bẹ́ẹ̀ náà láàmọ̀ wípé àṣẹ ara òkè yìí ó wúwo ju ẹsẹ̀ tó gbé lọ àṣẹ ọlọ́run lẹ́sẹ̀ fi rí ara gbé níjọ́ tí ọlọ́run bá dá àṣẹ ń dúró ọlọ́run wà dá bóyá wọ́n lo rẹ lo ipò tó ní kó sì lo rẹ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ká rírì ọlọ́run gbé ọlọ́run ọba tóbi ká sì dúpẹ́ fún lórí àwọn ìdẹ̀ra rẹ̀ tí ń ṣe fún wa àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kó má ká ìdẹ̀ra ìlérí wa o ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba náà ní kọ̀kọ̀ àti ní gbangba nínú àwọn àsìkò tá a wáyé tí a bá kíyèsí ọlọ́run sì ní kó bá wa láyé ó sì bá wa láyé òun náà ni oṣù Rajab ọ̀kan ni oṣù Rajab jẹ́ nínú àwọn oṣù abọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ojúṣe àwa mùsùlùmí òun náà ni àwọn ìtọ́lọ́run bá pọ́nlé ọ̀nà yẹn ní ká pọ́nlé o ìtọ́lọ́run bá pàtàkì ọ̀nà yẹn ní ká pàtàkì ẹ̀ ìtọ́lọ́run ọba tí ò bá fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn ẹrúsìn rẹ̀ àgùrọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú oṣù Rajab ó jẹ́ ọ̀kan náà àwọn oṣù tọ́lọ́wọ́n bá ń sọ fún wa náà alukur'an ọlọ́wọ́n bá ń sọ náà alukur'an alkarim ọlọ́wọ́n ní dájúdájú òǹkà oṣù tí ó máa jẹ́ ọdún kan lọ́dọ̀ ọlọ́run méjìlá náà báwa náà ṣe ń kà january sí december méjìlá hùn kì í ṣe nìkan kan ló gbé kalẹ̀ ọlọ́run ló ti gbé kalẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ ọlọ́run ní láti yọ tóun ti dá sánmà lòun ti sọ pé oṣù méjìlá ni ó ṣe kíni ni ó máa jẹ́ ọdún kan ṣùgbọ́n kì í ṣe january ló kù lóṣù àkọ́kọ́ o àwa la gbé yẹn kalẹ̀ fúnra wa ṣùgbọ́n pé méjìlá ní ọmọ ọjọ́dún kan ọlọ́run láàjọ tóun ti dá sánmà lòun ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run náà àwọn oṣù méjèèjì yìí àwọn oṣù mẹ́rin kan bẹ́ẹ̀ tó jẹ́ oṣù àbọ̀wọ̀ ọlọ́run wá jẹ́ ká mọ̀ wípé nínú àwọn oṣù méjèèjìlá àwọn oṣù àbọ̀wọ̀ ń bẹ́ẹ̀ kí nìdí tọ́lọ́run fi pè lóṣù àbọ̀wọ̀ òun náà ni pé ẹ gbúdọ̀ ṣàbòsí fúnra yín nínú àwọn oṣù náà gbogbo oṣù tó kù náà kò séyìí tó lẹ́tọ̀ọ́ kásàbòsí fúnra wa ṣùgbọ́n lọ́n tún wá tẹpẹlẹ mọ́ oṣù àbọ̀wọ̀ yìí nítorí pé ẹ̀ṣẹ̀ nínú oṣù tá à ń sọ yìí ìjìyà rẹ̀ àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ó tún pọ̀ nínú oṣù tá à ń sọ yìí ju àwọn oṣù tá à ti ń bá bọ̀ bẹ́ẹ̀ náà ni ládá iṣẹ́ olóore nínú oṣù náà ó tún gbé pẹ́ẹ́lí ju tàtẹ̀yìnwá lọ ìdí nìyẹn tá fi pè ní oṣù àbọ̀wọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọdún kan lọ́dọ̀ ọlọ́run oṣù méjìlá náà ní jẹ́bẹ̀ o nínú oṣù méjèèjìlá yìí àwọn oṣù mẹ́rin kan ń bẹ ń bẹ tó jẹ́ oṣù àbọ̀wọ̀ mẹ́ta ń bẹ nínú wọn tó tẹ̀léra wọn ẹyọ kan dádúró mẹ́ta tó tẹ̀léra wọn ní oṣù àbọ̀wọ̀ yìí òun náà ni dòlùkọ́ àdà oṣù kọkànlá nínú oṣù ojú ọ̀run dùlẹ̀híjà oṣù kejìlá nínú oṣù ojú ọ̀run wàlmuharram oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tẹ̀lera wọn èyí tó ta kété sí wọn nínú oṣù àbọ̀wọ̀ òun náà ni Rajab ìta wà ń bẹ̀ ẹ rí pé Rajab ànábì ló ń bẹ láàrin jùmádà wọ Sha'ban ó ń bẹ láàrin jùmádà àti oṣù Sha'ban jùmádà thaniya àti oṣù Sha'ban sòyẹ́ ń túmọ̀ sí wípé oṣù mẹ́rin tí ọlọ́run ọba ń tọ́ka sí nínú alukur'an tó pè ní oṣù àbọ̀wọ̀ yìí òun náà ni oṣù dòlùkáàdà oṣù kẹkànlá nínú oṣù ojú ọ̀run dòlùhíjà oṣù kejìlá nínú oṣù ojú ọ̀run alimuharram oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run àti rọ́jàb èyí tí í ṣe oṣù keje nínú oṣù ojú ọ̀run àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pè wọ́n ní oṣù àbọ̀ ẹ wá rí pé tí ó súnmọ́ káwọn ọmọ ronú ẹ̀mí wa ni pé ọlọ́run ò Ramadan abẹ́ẹ̀kọ́ ọlọ́run ò dárúkọ oṣù Ramadan ṣé àwọn oṣù dá ń sọ yìí ṣé wọ́n lọ́lá ju oṣù Ramadan lọ àwọn àfáàjẹ kò yé wa wípé tọ́lọ́n bá ní àwọn nǹkan kan lọ́lá nǹkan kọ̀ọ̀kan bẹ tọ́lọ́n wò mọ́ ìkọ̀ọ̀kan láà tí ò sí lára kejì. náà fi sọ pé ìkan lọ́lá Ramadan ọgbà gbogbo oṣù lòun torí pé nǹkan kan ní Ramadan tí ò sí nínú gbogbo àwọn oṣù dáṣọ òun náà ni òru Laylatul Qadr tí ń bẹ ní Ramadan tí ò sí nínú oṣù oṣù hajj náà ń ṣe hajj kò sí ń tó ń ti bó ṣe jẹ́ wípé òru Laylatul òru ló fi yìí sí Ramadan lára kì í sáwẹ̀ tá ń gbà nìkan torí pé àtúmọ̀ ń gbà wẹ̀ lọ́jọ́ à ń gbà àwọn ẹjọ́ monday à ń gbà àwọn ẹjọ́ thursday abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tó fi ìsí ramadan lára òun náà ni òru yẹn òun náà ni òru Lailatul Qadr tí kò sí nínú oṣù kankan ju inú oṣù ramadan lọ ìyẹn ló fi yìí àpọ́nlé èyí tó ga jù tí ò lákẹgbẹ́ ló fi sí ramadan la nínú oṣù ojú oṣù tá a máa ń ṣe hajj odòdòlè hijja àsìkò tá a ń ṣe hajj yẹn in tó fi yìí sóun ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dòlẹ́hìjà in tó fi yìí sí la òun náà ọ̀sán ni ló fi yìí sùn la kí ni ọ̀sán náà òun náà lọ́jọ́ àràfà ọjọ́ àràfà òun kò sí irú ẹ̀ nínú Ramadan náà kò sí irú ẹ̀ nínú gbogbo oṣù tó kù ìjọ àràfà kò sí gbogbo ẹni tí bá ń bẹ láyé kò sẹ́ni tó lè ní láyé tó àwọn tó bá wà láràfà lọ́jọ́ náà pàápàá jùlọ ẹni tó bá fà níyàn Ọlọ́run wà ń bẹ̀ ni o torípẹ́ lómi ń bẹ láràfà ẹ̀ṣẹ̀ tí wọ́n máa kọ fún gan ó ju ti ẹni tí ò sí láràfà torípẹ́ ní tí wọ́n máa ṣe ń bẹ̀ ní tí wọ́n máa sọ ìwà tí wọ́n máa wù ìwà ẹ̀ṣẹ̀ ni wọ́n máa wù ọlọ́run kò sọ wá ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ṣe bó ti tó àti bó ṣe yẹ kò síbì kan tó lè wà láyé lásìkò tí ládá tí ó máa rí tó lè tó kó wà láràfà àwa fi eléyìí bí ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwa tí a ti láǹfààní àti ṣiṣẹ́ hajj abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ hajj ti ń bọ̀ yìí ọlọ́run kò ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa rahmatu ya kó ṣe nírọ̀rùn fún wa ni èèyàn kì í sọ pé òun plan fún hajj yọ sá máa bẹ lọ́run kọ́ lọ́run ó ṣe rọrùn fún bọ́lọ́run bá ti ṣe nírọ̀rùn kódà bó kọ̀la ọlọ́run ó yẹ sára rẹ̀ ẹlòmíì plan fún tó ti sanwó wọ́n padà di wípé passport rẹ̀ kò sí visa ń kódà yóò dé airport wọ́n ní ẹ má bínú ẹ má lọlé orúkọ yóò jáde ní orúkọ àwọn tí ó jáde irú àwọn bẹ́ẹ̀ wọn bá ní kò ní airport wọ́n bá ní ẹ máa lọ lé òní ó dìbò wọn bá ti ájìdè kó tó padà lọ lé torí pò ti dágbére kò sí ní tí ó ṣe kó padà lé náà ọlọ́run ọba kó sọ wa ń bẹ ọlọ́run kọ́ mọ́ sí ilé ìwẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àwọn àyè yìí gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba tó bá ṣe lẹ́ni tí máa ka tọlọ́run kún púpọ̀ gbogbo àwọn nǹkan báyìí lèèyàn máa ń sọ ìfà ńlá ni fún ẹrú ìfà ńlá ni fún gbogbo ẹni tó bá ṣe lọ́run ìfà ńlá ni fún gbogbo ẹni tí bá ń rò nínú ẹ̀mí rẹ̀ pé ah òun ti ṣe àwọn aṣemọ́ṣe sọ́lọ̀ tó da yóò wá lu àǹfààní àwọn àsìkò yẹn yóò fi tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá a sọ wípé oṣù Ramadan ó ní àpọ́nlé oṣù òru ó ní àṣírí àpọ́nlé oṣù Ramadan kì í sáwẹ̀ tá à ń gbà ń bẹ̀rẹ̀ nìkan o torí pa ń gbà wẹ̀ ń jọ́ mi náà ṣùgbọ́n òru lẹ̀ láti lè kọ́dìrì yẹn làṣírí àpọ́nlé oṣù Ramadan tó fi ju gbogbo oṣù lọ àṣírí oṣù ájì ọsán ọ̀sán ibẹ̀ ló wà kò dẹ̀ ẹ̀ nínú gbogbo oṣù tó kù àwọn oṣù rọ́jà odò dùlùkádà odò muharram tá a tún wá sọ yìí náà àṣírí bẹ ń náà ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kọ̀ fún wa pé kí ogun èyí ṣẹlẹ̀ nígbà náà ogun ò gbúdọ̀ wáyé lásìkò torí pé Ọlọ́hun ṣe àwọn ọjọ́ yẹn ní ọjọ́ àbọ̀wọ̀ àwọn oṣù yẹn Rajab dòlùkàdá dòlùhíjà Muharram ogun ò gbúdọ̀ wáyé lásìkò wọn ò gbúdọ̀ tẹ̀mí èèyàn sílẹ̀ lásìkò yẹn ẹ̀ṣẹ̀ ò gbúdọ̀ di ní téèyàn sọ di fáàrí lásìkò yẹn èèyàn gbúdọ̀ máa lékún nínú iṣẹ́ olóore sọ̀yìn túmọ̀ sí wípé àpọ́nlé yìí ọ̀wọ̀ yìí ọlọ́run ọba fi sínú àwọn oṣù àbọ̀wọ̀ tí oṣù Rajab tá a wà ń bẹ̀ yìí tó sì jẹ́ ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ náà ẹ̀yẹn rúṣin ọlọ́run ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ká mọ̀ pé àwọn oṣù àbọ̀wọ̀ yìí wọ́n ní àpọ́nlé ó sì yẹ ká mọ oṣù yìí kò yẹ ká sì mọ bí lọ́wọ́ mùsùlùmí pé ṣé a wọ Rajab kó lóun ọ̀mọ́ ó yẹ ká mọ̀ a wà ní oṣù Rajab báyìí tá a bá ti parí Rajab ṣàbán ló tẹ̀lé lẹ́yìn ṣàbán Ramadan ló wọlé ọlọ́mọṣẹ́ ìjọba wa láyé yóò sì bá wa láàyè wa o ó ṣe pàtàkì kí a mọ oṣù rọ́jàb torí pé nínú mímọ oṣù rọ́jàb àti àwọn oṣù àbọ̀wọ̀ tó kù ìtumọ̀ pé a pàtàkì àwọn nǹkan tọ́lọ̀ ń pàtàkì lélẹ̀ bó ṣe lẹ́tọ̀ọ́ ká mọ̀ ó náà ló ṣe pàtàkì ká mọ̀ pọ̀ nínú iṣẹ́ olóore níbẹ̀ ká sì jìnnà sí àwọn ìwà ẹ̀ṣẹ̀ nítorí wípé ìwà ẹ̀ṣẹ̀ téèyàn bá ń wù nínú àwọn oṣù àbọ̀wọ̀ yìí ẹ̀ṣẹ̀ rẹ̀ àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó mọ̀ tún lágbára ju tàwọn oṣù tó kù lọ bẹ́ẹ̀ náà ni dáadáa téèyàn bá tún ṣe ládàá rẹ̀ tún gbé pẹ́ẹ́lí lọ́dọ̀ ọlọ́run ọba ju tàwọn oṣù tó kù lọ ọlọ́run ọba ń sọ fún anú al ọlọ́run ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa bi ọ́ léèrè nípa pé kí ni ń jẹ́ oṣù àbọ̀wọ̀ yìí gan kí làwọn nǹkan yẹ ká mọ̀ nípa àwọn oṣù àbọ̀wọ̀ ìdógun tìyàn bẹ̀ ìjọjọ́ máa jagun bẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni lọ́dọ̀ ọlọ́sọ yálà ọjà rí ọjẹ bẹ́ẹ̀ gbọ́dọ̀ jà nínú oṣù àbọ̀wọ̀ yìí sòyàn túmọ̀ sí wípé ọlọ́run fi ọwọ́ sí oṣù yìí lára púpọ̀ àpéjúwe tó súnmọ́ òun náà ni wípé ìta ń pè ní kọ́lọ́run ó fi ọwọ́ sí nǹkan lára ọ̀nà méjì òun ló gbà wá a ní aṣáharul haram oṣù àbọ̀wọ̀ ó ń bẹ a sì ní alibaladul haram ìlú abọ̀wọ̀ ó ìlú wo ni ìlú abọ̀wọ̀ maka madina kaaba ọlọ́run fi ọ̀wọ̀ síbẹ̀ ó ṣe ní ìlú ọ̀wọ̀ ó ṣe láàyè ọ̀wọ̀ wàmán dàkàlàhù kánà àmìnà ẹni bá ti wọ bẹ́ẹ̀ onítọ̀hún ti di kíni o ó ti dẹni ìfàyàbalẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ bá ń bẹnu mọ́ṣáláṣí ní kaaba ǹjẹ́ ẹ̀rọ ọlọ́pàá kó mú ba gbọ́dọ̀ mú ba ẹ sì lè rí ẹkún wà máa lu yàn pé ẹnìkan wá sí wọn wá ń lù rárá torí pé gbúdọ̀ wà ń bẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ ẹnìkan ò lu ẹnìkan ẹnìkan ò gbúdọ̀ jà ẹnìkan ò gbúdọ̀ fara ní ẹnìkan bẹ́ẹ̀ nìkan bá wu ìwà tí ò da bóyá jalè bóyá ṣe nǹkan tán bá ti rí wọn ò jẹ́ ọ jáde bá ti jáde bọ́ta ni wọ́n ní fi máa ń bà yàn nú jẹ́ lẹ́ni ẹni tó lọ mọ́kà tí lọ ń jalè èèyàn lè jalè nílùú mi kakọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ṣùgbọ́n tó bá jalè mọ́kà ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ́ lẹ̀ fún níjọ́gbìn dàl kìyàmà yọ kábàámọ̀ pọ̀ wálé ayé rí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o ẹlòmíín lọ mọ́kà wọ́n ń káṣẹ́wó lọ ẹlòmíín lọ mọ́kà wọ́n ń kó oògùn olóró wọ́n ń kó lọ síbẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn bẹ̀rù ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ ilẹ̀ mímọ́ tó lọ mọ́kà àbí madina tó gbèrò àti lọ ṣèbàjẹ́ ń bẹ̀ anábì ní ìgbésí ayé rẹ̀ yọ́ yọ́ bí ìgbà tá a da yọ̀ ọ́nú omi báyìí bẹ́ẹ̀ lọ́hùn ó ṣe yọ ìgbésí ayé rẹ̀ láyé bí àjọ ìgbà kíyàmù síbẹ̀síbẹ̀ jẹ́mọ́ bá ṣe ń sọ ọ́ tó ọ̀hún náà gbogbo ẹni tí ó lọ mọ́kà míì ìyìn tó ní láníyàn ògùn olóró lọ́fẹ́ gbé lọ aburú lọ́fẹ́ lọ sí lọ́hùn ò lè má lọ múra bí ṣe ń múra ìbàjẹ́ lọ́ lọ́ kò nídìí bọ́n bá rí mú bí wọn ò sì rí mú sọ́lọ́hùn ò rí nítorí pé ọlọ́run ọba ṣe àyè yìí ní àyè àpọ́nlé ó ṣe ní àyè àbọ̀wọ̀ ti máa ń lékún nínú ìbẹ̀rù ọlọ́run àyè ti máa ń tọrọ àforíjì àyè téèyàn ti máa ń túbá àyè ti máa ń fara ara lẹ̀ fọlọ́run àyè ti máa ń sunkún sọ́lọ́run lọ́rùn bóòlù yóò ṣe wá lọ àwọn àyè yìí tí ó tún máa lékún nínú ìyàpọ̀ àṣẹ ọlọ́run ọlọ́run wa bẹ́ẹ̀ ṣe a ọ̀kan bẹ̀ agbúdọ̀ máa gbìyànjú ká lékún nínú iṣẹ́ olóore nínú àwọn oṣù abọ̀wọ̀ ká sì jìnà sí ìyapa àṣẹ ọlọ́run bẹ̀ nítorí pé bí ládàá iṣẹ́ olóore ó ṣe pọ̀ ń bẹ́ẹ̀ náà ni àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ nínú àwọn oṣù yìí bí ó ṣe pọ̀ nìyẹn ọlọ́run nínú àmì pé sí ìmọ̀ ṣàbòsí fún ẹ̀mí ara ẹni ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run àwọn ọ̀nà táwọn èèyàn fi máa ń ṣàbòsí fáwọn èèyàn ó pọ̀ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò kíyèsí a ṣe prógráàmù kan lórí ládàbà nígbà tí mo wá tá a jáde ní stúdíò ẹnìkan wá pè ó wá nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ pé ọjà bàṣá òun náà kò lẹ́tọ̀ ó ló lẹ́tọ̀ àmúnikí tó fi lẹ́tọ̀ ó nítorí pé nígbà tí wọ́n bá mú ọjà kan jáde pé tọ̀ ọjà yóò one thousand naira kẹ́nìkan ní mo ní two thousand ẹnìkan ní mo five thousand ẹnìkan ní mo ní twenty thousand ẹnìkan ní mo one million wọn ò bá rẹ̀ ní tó lè sọ ọ̀kan mọ́lẹ́yìn one million sẹ́fọ̀kẹ́ ẹni tí ó rà jẹun oní one million ní ọ̀rà a ní kò sí tó burú oníṣèbí ó lágbára láti rí ra lọ́ra mo ní tó bá wá rí bẹ́ẹ̀ mẹ̀kúnnù ò ní rí nǹkan rà wọn láyé olówó nìkan ni ó máa ra nǹkan torí pé tí mẹ̀kúnnù bá ti fẹ́ ra nǹkan kan báyìí tolówó kan bá ti gbọ́ yóò ní mo fifty thousand wọn bá ní tàkùn mẹ́kúnnù mọ́ ìlànà yẹn àbòsí ni ìlànà yẹn ìlànà àbòsí ni lẹ́ẹ̀fì máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti jẹ ó ti yó ó ti sẹ́kù àwọn ọmọ ti jéèyàn ṣùgbọ́n tó bá gbọ́ pé mẹ̀kúnnù kan fẹ́ sàǹfààní bí nǹkan kan yọ lọ bẹ̀ yóò ní òun ti rà á owó fún yín twenty million wọ́n bà láwọn mẹ̀kúnnù sẹ́yìn tí mi bá tún yọ fún mẹ̀kúnnù yóò tún lọ bẹ̀ yóò ti ṣe ràmẹ́lẹ̀ kò sí tó fẹ́ fi ṣe yọ sá máa yọ máa yọ máa táwọn mẹ̀kúnnù ò ní sàǹfààní kankan eléyìí àbòsí ni ẹnìkan ò gbúdọ̀ jẹ kọ́ wá sọ wípé ẹlòmíín ò gbúdọ̀ jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn yìí ti fi ń sọlá ara mẹ̀kúnnù òun náà ni wọ́n ń fún mọ́ sọ̀ǹgbà sàlàyé fẹ́ ni yé òun bá sọ yẹn túmọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ àwọn nǹkan yẹn lẹ́sẹ̀ àbòsí ní tí ò dáa ni ẹni tó sàbòsí fún kò lè fún kò lè ṣàdúrà fún bó ìwọ ṣùgbọ́n tó ṣàbòsí fún kò lè gbàgbé láíláí gbogbo àti bá ti ń rí ọ yóò mọ ẹni yìí ṣàbòsí fún bí ò lágbára bí ò ní kóòtù tí ó fi mọ̀ sí bọ́lọ́lọ́hún tanamu aynaka wal mazlumu muntabi'un yad'u alayka wa aynu Allahi lam tanam yóò jí lóru yóò mọ̀ bẹ̀ lọ́hún pé ìrẹ̀ ọlọ́ ẹni báyìí ṣàbòsí fún mi ó làpéjú èyí tá a mú wá wọ́n ní bàbá kan bàbá yìí ó ralẹ̀ sádùúgbò kan ó ti pẹ́ tó ti ralẹ̀ ń síbẹ̀ ó wá kọ́ ilé bíi yàrá dojúkojú bíi mẹ́rin kọ̀sáàrówó kan ilé ọ̀hún ó ti wá pẹ́pẹ́pẹ́ àdúgbò yẹn ti wá bọ́ sí gbangba wọ́n ní bàbá olówó kan bá ń kọjá ńjọ́ kan ó wá ní ah òun fẹ́ ra lẹ̀ síbi òun fẹ́ fi kọ́ lè bò ó wá ní ah bàbá kan bíi bàbá kan lónìí bàbá wo lónìí kábọ̀ ń sọ fún òun fẹ́ rà lọ́wọ́ ẹ̀ wọ́n bá sọ fún bàbá bàbá ni hmm, gbogbo iṣẹ́ tóun ó ṣe láyé ilẹ̀ tó ń tọ́lọ̀ ní kóun rà láyé náà òun ò sì sí parí òun ọlọ́run ó sì bòun láti òun ó parí ilé òun ilé mẹ́rẹ́ǹtì lòun gbé òun ọ̀tá ọwọ́ ni àkójọ òun ó lọ ralẹ̀ fún níbòmí kóun ó kọ́lé fún síbòmí bàbá ní rárá ibi tóun ralẹ̀ òun síhùn náà ló fẹ́ máa gbé tọ́ ọba fẹ́ ràn lọ́wọ́ fún lówó kóun fi kàn tọ́ ọba sì lè fún lówó filẹ̀ òun lẹ̀ bẹ́ẹ̀ wọn lóun yà sọ pé tọ́ tẹ bá nífẹ̀ẹ́ bàbá ẹ sọ fún gbogbo owó tí ọba gbowó ó bá dijọ́ kejì wọ́n sì gbé búdó sàwá wọ́n wú gbogbo ilé ẹ̀kúrò bẹ̀ nígbà wú gbogbo ilé ẹ̀kúrò bẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ilé epo bẹ̀ bàbá yẹn wá sáré lọ bá pé ah, wọ́n ti wúlé òun pé owó rè àwọn bọ̀ra lẹ̀ bòmí àwọn fẹ́ lo bẹ̀ pé ibẹ̀ yẹn ọ̀pọ̀n mẹ̀kúnnù lé kì í ṣe àyè tí irú ilé tọ́kọ́ bẹ̀ yẹn kò bá ibẹ̀ yẹn mu bàbá wá ní ah ó ti wà ń bẹ̀ láti ẹjọ́ ìtẹ́nìkan ọ̀sọ́ bẹ́ẹ̀ ó ti wá lọ́ọ̀dẹ́ àpò pọ̀ pẹ̀lú àwọn mínísírì wọ́n wá dé wọ́n wá ní plan ibẹ̀ yẹn irú ilé tí ń kọ́ yẹn kò bá ibẹ̀ mu ó wá ní kí bàbá òun kó gbowó bàbá yẹn òun ò gbọ́ owó kankan ọtẹ ńlọrùn kó má kọ́lé láyé òun ò lọ pàdé ọlọ́run ó sì sọ fọlọ́run ìwọ ní òjò ń kọ́ ẹ láyé olówó yẹn ní tó bá fẹ́ lọ ṣe kọ́ lọ ṣe ẹ wo báwọn èèyàn ṣe láyà ṣé lé ni olówó yẹn ò tí ì kọ́ ni àbí ọlá ni ò tí ì ní lóbi jẹ́ pọ́pọ̀lọpọ̀ olówó èmi èyí kan olówó kankan kún àbẹ́ńtọ́ bá ṣe tọ́lọ́run

kò nítumọ̀ kankan bí ti wulẹ̀ kọ́ mọ̀ irú ẹni tó ṣe nǹkan yẹn ìyẹn wàá gbowó kan wá mọ́sálásí àmọ́sí ah, Allahu akbar ẹni èpè kò sí àdúrà tẹ́ ẹ lè ṣe fún àfi kọ́ lọ yọ bàbá yẹn nu padà kò sí àdúrà tẹ́ ẹ lè ṣe fún tọ́lọ̀ lè foríjì àfi lọ dún bàbá yẹn nu padà ó fọwọ́ lágbà lójú ó lo epo rẹ̀ lé lérí títí bàbá yẹn sì fi jáde láyé ilé mẹ̀rẹ́ǹtì bàbá yẹn gbé so látara àdé èyí tó wá kéré nínú tọ́pọ̀lọpọ̀ wọn máa ń ṣe so látara àdí eléyìí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá kọ̀ di àjùlọ kan sí kó bẹ̀rù ọlọ́run kó sì mọ̀ pé kì í ṣe pọ́gbọ́n òun kì í ṣe mímọ̀ ṣeun ẹni tọ́lọ́run ò ní ó dàbí tiẹ̀ kò sẹ́lọ́run o ó wọ ọlọ́run lọ́run sí tiẹ̀ bẹ́ẹ̀ ó sì ṣe kọ́lọ́pọ́lọ́ mọ̀ mọ̀ fi ṣàdánwò fún wọn tó ní ni ẹgbẹ́ bàbá rẹ ni gate man rẹ ó yẹ kẹ́rù ọlọ́run ọbọ̀ ó yẹ kẹ́rù ọlọ́run ọbọ̀ àbígbà tó náà jí láàárọ̀ ọjọ́ rẹ̀ ọbẹ̀ lọ́n pé ọlọ́run géètì máa ẹgbẹ́ ọmọ mi ní kí n máa ṣe sọ́bẹ̀ lọ́n bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe ṣe tiẹ̀ nìyẹn tó bá ti wá rí kẹrù ọlọ́run ọbọ̀ pẹ̀tọ́ ọba ṣe yóò wù lọ́lọ́run kì í ṣe pé kọ́ wa mọ̀ ẹ̀ka ẹ̀rọ ẹ̀ rí bọ́ ṣe ń gbọ̀n tiẹ̀ tiẹ̀ nígbà tẹ́ struggle nígbà tẹ́ wà lọ́mọdé tẹ́ gbìyànjú ah, ṣé gbìyànjú tiẹ̀ ló mú ọdẹ ibi tó dé sọ́gbọ̀n tiẹ̀ lójú ọ̀dà bó ṣe dà yẹn àbí ó yẹ bọ́lọ́run ṣe ṣe bàbá tó ṣeun ọlọ́run fi ṣàdánwò fún náà ni ọlọ́run fi wá ṣàdánwò fúnra wa ni fàlẹ́ antum tasbiru ǹjẹ́ a ṣe sùúrù pẹ̀lú ara wa so látara àdé eléyìí ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ̀yẹ ká jìnà sábòsí o ká sì ṣàbòsí fún wa ó dájú ká sì ṣàbòsí fún ọmọlàkejì lọ nínú àwọn ọ̀nà tá a lè fi pọ́n oṣù yìí lé òun náà ni ká lékún nínú yapa àṣọ ọlọ́run nínú oṣù tá a wà yìí ẹ̀ṣẹ̀ méjì ló wà ń bẹ̀ ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé kéèyàn ó máa yapa àṣẹ ọlọ́run fúnra rẹ̀ èèyàn ń ṣàyà líle sọ́lọ́run bí ìgbà tọ́lọ́run ni má débí o èèyàn ó sì ní màá sì débẹ̀ kí ló fẹ́ ṣe ìtumọ̀ ẹ̀ṣẹ̀ nu ọlọ́run ni má mutí òun ó sì mú kí ló fẹ́ ṣe ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì inú oṣù tọ́lọ̀ ń nínú àwọn oṣù agbòwò ó tóbi lẹ́ṣẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala kọ́mọ́sẹ̀ fún wa ní iṣẹ́ olórin ṣe. الحمد لله الذي لا يقبل من الطاعات إلا ما شرعه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فيا عباد الله احذروا البدع والمحدثات ابتدعها التي ابتدعها اهل الاهواء والزيغ في هذا الشهر اي شهر رجب من تخصيص ايامه بالصيام او الصلاه او الزكاه او العمره وكلها مردوده لم ترد عليها سنة صحيحة ولا أثر صحيح من الصحابة الكرام ولقد قال النبي صلى الله عليه وآله وسلم من عمل عملا ليس عليه أمرنا فورد عباد الله ولقد جاءت أقوال علماء السنة بل نجومها نجومها على بدعية تخصيص أيام رجب بالصوم أو بالصلاة كمثل ابن رجب رحمه الله والعلامة ابن القيم وغيرهما من المحققين رحمهم الله تعالى يقولون وكل حديث في ذكر صوم رجب وصلاة بعد الليالي فيه فهو كذب مفترى وحكى ابن السبك رحمه الله كما في نيل الأوطار للشوكاني عن محمد بن منصور السمعاني أنه قال لم يرد في استحباب صوم رجب على الخصوص سنة ثابتة والأحاديث التي تروى فيه واهية لا يفرغ بها عالم عباد الله اعلموا أنه أثر على حديث ما يدل على استحباب الصيام في العشر الحرم روي عن النبي صلى الله عليه وسلم قال صم من الحرم واترك رواه أبو داود وضعفه والألباني فهذا الحديث إن صح فإنه يدل على تخصيص فإنه لا يدل على تخصيص أيام شهر الحرم بالصيام قال شيخ الإسلام ابن تيمية رحمه الله في مجموع الفتاوى وأما صوم رجب بخصوصه فأحاديثه كلها ضعيفة بل موضوعة لا يعتمد أهل العلم على شيء منها وليست من الضعيف الذي يروى في الفضائل بل عامتها في الموضوعات المكذوبة والحاصل عباد الله أن شهر رجب لم تثبت فيه فضيلة مخصوصة لعبادة من العبادات ولكن هذا لا يعني أنه لا يشرع فيه التعبد لا على الاعتقاد فضيلة مخصوصة بما ثبت من نوافل الطاعات والأعمال فاضلات من صلاة وصيام وصدقات وغيرها من نوافل الطاعات التي هي في أكثر فضلا وأعظم أجرا لأنه شهر حرم وليس كسائر أشهر العام adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tó ṣe wípé kò ní gba nǹkan kan lọ́wọ́ àwọn ẹ̀dá ẹ̀ àfi nǹkan tó bá pa wá láṣẹ pé ká ṣe gbogbo iṣẹ́ ìjọsìn wa béèyàn bá ń ṣe èèyàn nígbà ládàá lérí ẹ̀ èyí tó bá ti mo jẹ́rìí ní jẹ́rìí òdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfọlọ́hun mo sì jẹ́rìí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹ̀yà rúsan ọlọ́run bí ọlá ṣe ń bẹ fún àwọn oṣù abọ̀wọ̀ yìí oríṣiríṣi àdádálẹ̀ làwọn èèyàn dálẹ̀ ń bẹ o dáadáa bẹ̀ ní ká mójútó gbogbo àwọn àdádálẹ̀ bẹ̀ ẹ jẹ́ ká jìnà sí nítorí pé àwọn àdádálẹ̀ kan ń bẹ tí àwọn èèyàn gbé kalẹ̀ nínú àwọn oṣù abọ̀wọ̀ pàápàá jùlọ oṣù rọ́jà nínú ká máa gba àwẹ̀ oṣù rọ́jà láti ìbẹ̀rẹ̀ dópin àbí ká tiẹ̀ máa sọ pé téèyàn bá lè gba àwẹ̀ mẹ́ta téèyàn gba àkọ́kọ́ tó gba ti jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó tún gba ti ìparí rẹ̀ iye ládàbà yìí ló ń bẹ fún gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí kò lẹ́sẹ̀ lẹ́ àbí kéèyàn máa sọ pé náfìlà kan bẹ nínú oṣù rọ́jà béèyàn bá lè yan náfìlà yìí náfìlà ọgọ́rùn ni béèyàn bá lè yan èèyàn ti dọ́mọ àlìjẹ́ náà kò sẹ́rì fún gbogbo èèyàn o torí pọ́pọ̀lọpọ̀ mọ́sálásí jímọ̀ báyìí ọlá tí ń bẹ fún àwẹ̀ rajab òun láàmà gbọ́ káàkiri ọlá tí ń bẹ fún náfìlà ní rajab òun láàmà gbọ́ káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn míì aṣọ débi ọlá tí ń bẹ fún kéèyàn yọ zaka nínú oṣù rajab ọlá tí ń bẹ fún kéèyàn lọ umra nínú oṣù rajab gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò lẹ́sẹ̀ lẹ̀ ìtàn bá ní a ṣe òun náà ní ká ṣe èyí tí wọn bá ti ní ká ṣe ẹ ká gbìyànjú ká jìnà sí nínú Islam gbogbo ń tà ń ṣe pẹ̀lú ẹ̀rí òun là ń ṣe é òun ló nwa wa ni òjò kọ́wọ́ ọ̀bàjẹ́ ó wọ bẹ̀ bó ṣe wọnú àwọn ẹ̀sìn kan torí pé àwọn ẹ̀sìn kan kò sí pé ẹ̀rí oníkálukú ní í ṣe bó ṣe wù kò sẹ́ni tí ó sọ fẹ́ nìkan wípé ẹ nínú ẹ̀rí wo o ṣe bá kò sí oníkálukú ní í ṣe tiẹ̀ níbi ni wípé gbogbo òjọ ẹ máa wò pé àwọn bó olóbìnrin ṣé inú ìwé ọwọ́ yín ló ti wà bẹ́ẹ̀ sì máa rí prophet lẹ́mọ̀ ní prophetess ẹ wà máa wò pé ah bó ló ti wá jẹ́ àbí kẹ́ rí soundboard kó lórí ìjọ àtìyàwó rẹ̀ ká pọ̀n lẹ́yìn ara wọn ká gbéra wọn síta ká fi polówó ilé ìjọsìn ẹ máa wò pé sẹ́nu ìwé ọwọ́ yín náà ti sọ yẹn ni àbí Jésù lọ sọ́rí níjọ́ ń sọ̀rọ̀ máa rò pé ṣé eré ni eléyìí ni àbẹ́sìn àti ẹ̀rẹ́ nìkan kó tiẹ̀ challenge ẹjọ́ èyí tá à ń nítorí kí n máa tẹnu mọ́ nìyẹn o tó bá dọ̀la tẹ bára àwọn èèyàn náà tó ń gbé sáńbọ́ọ̀dù síta tóun àtẹlẹ́ ara rẹ̀ tí wọ́n pọ̀ lẹ́yìn ara wọn ìgbà àsàlátù ọlọ́run ló nígbà kìíní kankan táwọn náà gbé sáńbọ́ọ̀dù síta káàkiri ẹ̀ ń tí mo sọ yẹn lọ kọ́lẹ̀ irúgbà nàbí sọ sálàm ti sọ ànábì ní ẹ máa kọ́ṣe àwọn yahudi àti nasọ́ra kódà bá wọnú wo lẹ̀ báyìí ẹ fẹ́ tẹ̀lé ní tí wọ́n ń ṣeun lẹ́yìn náà fẹ́ máa ṣe ẹ̀yìn ẹrú sin ọlọ́run gbogbo èyí tí ń ṣeun àwọn ò lẹ́rìí kankan àwọn kan máa ń ṣe bó ṣe wù wọ́n ni nítorí pé gbogbo tí wọ́n bá ti ń pè léré eré òun ni èyí lófin ni èyí nílànà gbogbo téèyàn bá ti ń ṣe tó bá ti lófin tó nílànà kì í ṣeré mọ́ ìdí ìjọba jẹ́ pé táwọn ọmọ bá fẹ́ lọ iléèwé wọn ni ayé aago báyìí ni wọ́n wọlé aago báyìí ni wọ́n jáde aago jẹun aago tọ̀ aago báyìí ni ẹ wá mú wọn iye ìjọba yìí ni wọ́n fi wá ìjọba ìjọ ìsinmi ni ó máa jẹ́ ó lé tọ̀nù ṣùgbọ́n tí ò bá ti sófin eré ni wọ́n ń pè yẹn ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn gbogbo àwọn ìlànà òfin dà jàmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ kírun mọ́sálásí bọ́ ọ bá pẹ́ kó tó dé bọ́ ọ bá fẹ́ kírun àyílà bọ́ ọ bá báràkà kan jàmọ́ tí mọ̀ ń bá ti sálámà kí ló ṣe ọ̀sán mẹ́ta abẹ́ẹ̀kọ́ èèyàn ọ̀sán padà bẹ́ẹ̀ lọ ilé ìjọsìn wọn bọ́ ọ bá pẹ́ dé bọ́ ọ ló ti fẹ́ san ijó ijó èyí tọ́ ọ̀bá bọ́ ọ ló ti fẹ́ san padà àbátẹ̀wọ́ tọ́ ọ̀bá iye àtẹ̀wọ́ mélòó lọ́mọ tó ti lọ débi pọ́ ọ̀sán padà eré ni kò ní ìdí gbọ́nà gbé làkàì eré ni kò sí ìtumọ̀ kankan ìdí nìyẹn tó bá ti géré ní tó bá ti wọ́ kálukú náà ni ó máa fi ṣe lẹ̀ ẹlẹ́kún ń bẹ ẹlẹ́rìn ń bẹ oníjó ń bẹ alátẹ̀wọ́ ń bẹ onífífò òkè ń bẹ ń bẹ kò wá sẹ́nìkan tó sọ pé ah jésù ò ṣe báyìí ebó gan ló ìpìlẹ̀ gan dà mọ́ bí jésù ṣe ṣe gan ló mọ̀ mọ́ ọlọ́wà dúpẹ́ rẹ bẹ́ẹ̀ sì ni wọ́n wàá pa ní omi góòlù téèyàn máa rò pé bóyá nǹkan gidi ni wọ́n tún wá máa ṣèṣe bí ẹni wípé àwọn náà gbé nǹkan gidi lọ́wọ́ ló fi jẹ́ pé ẹni tí ọ̀rọ̀ bá yé nù mùsùlùmí ó kú tarẹ̀ kódà kò ní ìdí kó kéw láti gbé e sí làákàyè ìwọ náà wò ó fi sínú làákàyè ó fi mọ̀ gba ah, ah, eléyìí ò lè jẹ eré ó yàtọ̀ sí kéèyàn máa ń téèyàn ṣe ọlọ́run sì ti sọnù ọlọ́run ní eré ni wọ́n ń ṣe ọlọ́ọ̀ni ọmọdà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ ìyẹ̀sìn wọn di eré èyí tá ń pè léré ni tí ò lófin kò sí pé ẹ ṣe báyìí kò sí ẹ má ṣe báyìí kò sí bá a ṣe máa ń ṣe rè kò sí pé tá a bá ti ṣe báyìí ó ti bàjẹ́ ní tá a ṣe àlùwàlá bàjẹ́ kí ni ń bàjẹ́ lọ́dọ̀ kò sí kò sí kankan tí ń bàjẹ́ wọn á yasó wọn kò sí kankan kan bàjẹ́ wọn ń ṣe gbogbo ẹ lọ náà ṣùgbọ́n bá àlùwàlá bàjẹ́ yìí ó lọ tó àlùwàlá ṣe yìí ó tó padà sótì wà báyìí adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹni tó ń tàdúrà lọ́wọ́ tó ń ṣe ní múra kí múra tí kọ́ọ̀lù bá wọlé yóò gbé abẹ́ẹ̀kọ́ yóò gbé ẹ mò ń bọ̀ mò ń pè lọ́wọ́ ẹ ọjà ẹ two thousand naira ni mò ń bọ̀ mò ń pè lọ́wọ́ ṣé èèyàn lè mú akínú kó gbé kọ́ọ̀lù ẹnìkan ẹnu tó torí ẹgbà Islam rẹ̀ ó lóun wò pé ah òun ò rí mùsùlùmí kán máa kírun rí kán wá kọ́ọ̀lù ó wá gbé kọ́ọ̀lù lórí irun ó ní ṣùgbọ́n òun ti ń lọ láti ìjọ ń gbé ẹjọ́ ga àwọn ọmọ ṣe yọ sá máa gbé kọ́ọ̀lù sáájú ah ó lóun eléyìí ò lè jọ náà adúgbòlódò ọlọ́run ọba o ọlọ́run má jàre àpadà sí aburú o ẹ̀yin ẹrúsìn ọlọ́run gbogbo nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn tó orí bẹ́ẹ̀ ni pé a máa ń ní ìtọ́ka sí fún tá à ń bá ń ṣe pé ọlọ́run ló ní a ṣe ànábì ló ní a ṣe èyí tí a bá ti rẹ́rìí fún a filẹ̀ èyí tá a bá ti rẹ́rìí fún a mọ̀ ṣe èyí tọ́lọ́run bá ti ní a ṣe èyí tọ́lọ́run bá ti ní a ṣe èyí tá a sàbẹ́ tí wọ́n ṣe a ṣe èyí tá a bá ti ríyùn kankan fún a fi yẹn kódà gbogbo èèyàn máa ṣe àmì ṣe oṣù Rajab oṣù alápọ̀nlé ni bá a ti ṣàlàyé fún wa téèyàn sì gbọ́dọ̀ máa ṣe àwọn iṣẹ́ olóore nínú ẹ̀ ẹ̀rí pé nínú gbogbo oṣù tó kù àwẹ̀ Monday ń bẹ́ẹ̀ àwẹ̀ Thursday ń bẹ́ẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́ta lójú ọ̀run ń bẹ́ẹ̀ èèyàn ó máa gba àwẹ̀ ní oṣù Rajab pẹ̀lú àníyàn béèyàn ṣe ń bá àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ kì í ṣe pé ká ṣàdáyẹn rí i pé gbogbo Rajab yẹn o ọlá kan ń bẹ fẹ́ẹ̀ tó bá lè gba àwẹ̀ Rajab kò sẹ́ẹ̀rì kankan fún yẹn ọlá kan ń bẹ fẹ́ tó bá lè gba àwẹ̀ monday àkọ́kọ́ nínú rọ́jà bó bá ní àwẹ̀ monday thursday ìgbà nínú rọ́jà máa gbà á bó ṣe ń gbà tẹ́lẹ̀ ládàá rẹ yóò tún pọ̀ lóòótọ́ torí pé ní oṣù àbọ̀ ni ṣùgbọ́n kò sẹ́ẹ̀rí kan tó wá pọn ní dandan wípé tó bá ti gba àwẹ̀ monday nínú rọ́jà bo yẹ ládàá báyìí báyìí lórí o tún lọ́lá ju nǹkan báyìí lọ kò sẹ́ẹ̀rí kátùmọ̀ lékún ẹlòmíì tọrẹ àánú ẹlòmíì àwẹ̀ ẹlòmíì náfìlà ẹlòmíì yọmọ ka kùránì ẹlòmíì yọmọ ṣèrántí ọlọ́run gbogbo tí ń jẹ́ dáadáa kéèyàn máa ṣe nínú oṣù si kéèyàn ó sì jìnnà sí ìwà ẹ̀ṣẹ̀ nínú oṣù àbọ̀wọ̀ torí pé méjì nǹkan méjì ló papọ̀ lẹ́sẹ̀ fẹ́ni tó bá ń ṣe lọ́n nínú oṣù àbọ̀wọ̀ ntọ́lọ̀ ń pọ́nlé èèyàn fọwọ́ yẹpẹrẹ rẹ̀ oṣù àbọ̀wọ̀ ọlọ́run pọ́n àwọn oṣù yẹn lé èèyàn fọwọ́ yẹpẹrẹ oṣù yẹn òun ni kéèyàn ó ṣe kí ni o kọ́ máa yapa àṣẹ ọlọ́run nínú oṣù àbọ̀wọ̀ àwọn olùmẹ̀sìn wọ́n ṣàlàyé fún wa wọ́n ní gbogbo hadith pátá tó bá wá lórí ọlá tí ń bẹ fún àwẹ̀ rajab àbí ọlá tí ń bẹ fún náfìlà kan lóru rajab wọ́n ní fọwọ́ kẹ́dìbọ̀ mọ̀tàrọ̀ wọ́n ní gbogbo àwọn hadith yẹn pátá wọ́n ní irọ́ ni ọ̀rọ̀ tèmi kọ́ lélẹ́yìn ọ̀rọ̀ àwọn àfọ onímọ̀ hadith gẹ́gẹ́ bí àfáwa ibn qayyim al-jawzi àti àfáwa ibn rajab ló kọ́ wọn ibn rojab wọ́n sì sọ fún wa pé gbogbo ohun tí ń bẹnu oṣù rọ́jàbù àwẹ̀ rọ́jàbù ẹ̀ náfìlà kò kankan tó fẹsẹ̀ rẹ̀ bákan náà ń bẹnu tíra imam àwọn náà jẹ́ kó wa nú àwọn ẹgbà wa tí wọ́n gbà wá wípé kò sí ẹ̀rí kan tó ń gbé ọlá fún ààwẹ̀ gbígbà nínú oṣù rájàbù nìkan torí pé nìkan kọ́ ni oṣù àbọ̀wọ̀ tẹ́gbà fẹ́ kọ́ ọ gbàdúdú lè hijab kó o tún gba muharram lọ tó bá yẹ kó o lọ fẹ́ gbà wẹ̀ oṣù àbọ̀wọ̀ ni kì í ṣe rájàbù yẹn nìkan ni oṣù àbọ̀wọ̀ sèyàn túmọ̀ sí pé n tán sọ fún wa nínú àwọn oṣù àbọ̀wọ̀ ni pé ká lékún nínú iṣẹ́ olóore irú èyí tá bá bọ̀ tẹ́lẹ̀ náà náà ni ká máa ṣe lọ kọ̀ǹgbọ́n ká wá lékún nínú àwọn iṣẹ́ òun ká sì jìnnà sí ìwà ẹ̀ṣẹ̀ nínú oṣù àbọ̀wọ̀ èyí tí àwọn àfáà súnà tí wọ́n sọ fún wa lélẹ́yìí abẹ́lẹ́ wọn bá nu tóbi rẹ̀ ọlọ́run kọ́ mọ́sẹ̀ àmọ́sẹ̀ wà dúró lórí òdodo àfáà sheikh islam bin Taymiyyah rahimahullah wọ́n ní ṣe rí àwẹ̀ Rajab kéèyàn máa ṣàdáyẹn rí Rajab nìkan nínú gbogbo oṣù àbọ̀wọ̀ pé Rajab nìkan lòun fi máa gba odidi àwẹ̀ láti bẹ̀rẹ̀ dópin wọ́n ní àwọn àdìsì tó wáyé lérí ẹ̀ àdìsì tó lẹ́ni kódà àdìsì tán parọ́ rẹ̀ má nàbì ni kí nìdí tá fi ń sọ eléyìí ó rọrùn kẹ́lò kan ó ra tí àkàn kórìkà ń bẹ̀ nínú tíra pé ànábì sọ pé káwọn àgbà rájà pọ̀ láti bẹ̀ ń bẹ̀ tíra kan wọ́n ń pè ní tẹ̀m̀bílù gàfílẹ̀ bẹ́ẹ̀ bá dénú ẹ̀ èèyàn bá ọ láti bẹ̀ fún oṣù rájà bẹ̀ èèyàn bọ̀ ọlá fún ẹni tó bá gba mẹ́wàá ní oṣù rájà ẹni tó bá gba àkọ́kọ́ bẹ̀rẹ̀ rájà gbogbo ẹ̀ wà ní tíra yẹn ṣùgbọ́n kì í ṣe gbogbo ohun tó sọ pé sọ náà là ànábì bá sùn àwọn òjòkó tì wọ́n mọ̀ yẹ̀ wò

àti pé ọlọ́run ti dárúkọ àwọn aláǹkàrà ẹ rí i pé wọ́n fowó lẹ̀ wọ́n tó bá ní ẹyẹ mọ́ wá wọ́n lè mọ́ mọ́ wá wọ́n tó bá ní ọlọ́run ní àǹkàrà mọ̀ kún àti pé ọlọ́run ti sọ aláǹkàrà o ṣé àwọn pé yìí ó mọ àwọn èèyàn nínú kúránì náà ọ̀yà ẹja fowó lẹ̀ nínú tó fi máa ń múyàn mọ́lẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé àwọn àfọwọ́ ni èyí tọ́lọ̀ ń bá sọ òní káwí ti sọ yẹn ẹ mọ̀jà máa sọ má bàbá fẹ́ gbowó lọ́wọ́ torí gbẹ́sẹ̀ tó tóbi wájú ọlọ́run ní kéèyàn sọ nǹkan ọlọ́run sọ bó o ṣe sọ yẹn ọlọ́run ó kọ́ ọ lẹ̀ tó bá di tó gbúdalẹ̀ kí a mọ̀ ọlọ́run ó pè ọ láàrin gbogbo ẹ̀dá lágbájá ọmọ lágbájá ń jọ báyìí ọ sọ báyìí pé mo sọ báyìí níbo mo ti sọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ó pè ọ sànà tùkù mà kọ́ gbogbo ń tẹ́ ẹ sọ tọ́lọ́run ọ̀sọ yẹn pátá ní tẹ́ ẹ sọ nítorí àǹfààní kan tó fẹ́ rí ìdúnyà tó jẹ́ pé àwọn àfáà tán bá bẹ̀rù ọlọ́run tán bá gbé nǹkan mìíràn síwájú ọlọ́run ní tọ́wọ́ wà hálẹ̀ fún àwọn ọmọ kankan lórí ẹ̀ wọn ò ní sọ ní tí ò dá wọn lójú ṣùgbọ́n ẹlòmíì yọkàn sáà máa sọ wẹ̀ yọkàn sáà àtẹ̀yí tó dá lójú àtẹ̀yí tí ò dá lójú yóò bẹ̀rẹ̀ sí ni máa sọ ó léwu níwájú ọlọ́run níjọba lọ́dọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ẹnu tá a rí fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ó náà ni pé oṣù rọ́jà ọ̀kan ló jẹ́ nínú àwọn oṣù àbọ̀wọ̀ àpọ́nlé tá à ń fún gbogbo àwọn oṣù oṣù àbọ̀wọ̀ àgbọ́dọ̀ fún oṣù rọ́jà nínú àpọ́nlé tá a gbọ́dọ̀ fún òun náà ni ká pọ̀ nínú iṣẹ́ olóore kódà yẹn lè máa gbà àwẹ̀ ṣùgbọ́n má láníyàn pé ànábì sọpọ́ lá ń bẹ fún àwẹ̀ kan bẹ̀ ọgbà àwẹ̀ monday àwẹ̀ thursday èyí ń gbà tẹ́lẹ̀ náà ó gbà ń bẹ̀ ní oṣù rọ́jà ó tún wá máa lékún nínú àwọn iṣẹ́ olóore àwọn ìwà ẹ̀ṣẹ̀ èyí ó gbìyànjú àti jìnnà sí nínú àwọn oṣù àbọ̀ wọ̀nyí torí pọ́lọ́wọ́n bá pa àwọn oṣù yìí lé àpèjúwe ẹni tí ń yapa àṣẹ ọlọ́run nínú oṣù àbọ̀wọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó lọ mọ́kà ní kaaba tí wọ́n yapa àṣẹ ọlọ́run bẹ̀ torí pé baladul haram ààyè àbọ̀wọ̀ náà láàyè o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lóṣù àbọ̀wọ̀ àpèjúwe rẹ̀ gẹ́lẹ́ òní ẹ̀ ẹni tó wà nù kaaba tó wá ara ọtí tó ra rẹ́gà ilé ìpẹlẹbẹ tó máa fi ápò nígbà tí wọ́n ń tàwa fún lọ́wọ́ ajá ni wọ́n mú ní fi ń tàwa fún ẹ̀ṣẹ̀ bó ṣe tóun bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ ẹni tí ń yapa àṣẹ ọlọ́run nínú àwọn oṣù àwọ̀ so ọ̀nà tá a fẹ́ fi pọ́n rọ́jà wò lélele ọ̀nà tá a fẹ́ fi pọ́n àwọn oṣù àbọ̀wọ̀ tó kù lélele ká jìnà sẹ́sẹ̀ ń bẹ̀ ká lékún nínú iṣẹ́ olóore ká súnmọ́ ọlọ́run nínú àwọn oṣù náà eléyìí ni ọ̀nà tá a fi lè pọ́n àwọn oṣù yìí lé ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba ọba làkalẹ̀ tánà bí ò làkalẹ̀ nínú oṣù yẹn ẹ mọ̀jà àlàbọ̀ ara wa lọ́rùn torí pé èèyàn ò ní gbalada lérí àfi tó bá lẹ́rìí ní tí bá ti tí lákọ́ọ́lẹ̀ téèyàn bá ń ṣe kò sí kankan lérí abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ kí mọ́sẹ̀ ṣàánú wa látara àdé eléyìí à ń fi eléyìí ṣe ìkìlọ̀ wọ́n gba Ramadan wọ́n gba wọ́n gbàgbé wọ́n máa ń pè wọ́n ní àwọn aláàdọ́rùn ninety ah, ọlọ́run ọ̀ràn ọlẹ́lẹ́ yìí o kódà anabi sallallahu alayhi wa sallam anabi ọ̀ràn gba ti wá rí agbára jábọ̀ agba ọgbọ̀n agba Ramadan ọgbọ̀n eléyìí ò sí nínú súnà anábì sallallahu alayhi wa alihi wa sallam in tá a rí ni wípé anábì máa ń gbààwẹ̀ púpọ̀ nínú oṣù ṣàbán oṣù tó kángun sí ramadan anábì máa ń gbààwẹ̀ pọ̀ mbẹ́ anábì lè yókù díẹ̀ kó fẹ́ parí anábì ó dá dúró ṣùgbọ́n rajab àràkọọ́lẹ̀ kó anábì máa ń gba rajab kó yọ wàá gba mẹ́wàá ni yọ mm, mm, mm, àràkọọ́lẹ̀ pẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí bó tilẹ̀ jẹ́ pé ń bẹ náà bàbá wa kọ́lọ́wọ́n bá kó bá a ṣe dáadáa fún wọn báwọn ṣe gbọ́ yé bó ṣe yé wọn pẹ̀lú àdísì táwọn kàn àwọn ò tí ì mọ̀ pé kan lálàáfíà kan lálàáfíà wọ́n sì ń gbà bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn dáadáa ọlọ́wọ́ san wọ́n lẹ́san o tòkè bó ṣe yé wọn bí wọ́n ṣe kà á nígbà náà làwọn fi ń ṣe ẹnu ẹnìkan ò gbà á láti sọ pé wọn ò ní gba ládá lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n gbà tó ti yé wa tẹ́ ti sọ fún ọ wípé bó ṣe yẹ kó rí ni ètò dáa náà ni kéèyàn kéèyàn dúró lórí òdodo ààwẹ̀ rọ́jà gbígbà tán kò sí nínú súnà ṣàbán gbígbà tán kò sí kódà ànábì ọ̀fẹ́ ká fi àwẹ̀ pàdé ramadan ànábì ọ̀fẹ́ kéèyàn ní ramadan kọ̀ lábẹ́ òtún wá gbàwẹ̀ lẹ́nu ànábì ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́ ànábì rárá ká má ṣe fẹ́ so látara gbogbo àwọn nǹkan wọ̀nyí kí a ṣe kí ni o ká kíyèsí bẹ wá gba rọ́jà yóò ti yóò bá ara ó ti ní èyí ramadan gan tọ́jọ́ rẹ̀ kagara torí pé ìnira ó ti gba ọlọ́run kúkú mọ̀ pé ká máa gba àwẹ̀ oṣù kan òun lọ́rọ̀ wá lọ́rùn kò ní á máa gba oṣù mẹ́ta ibi tọ́lọ́run bá ti ṣẹ̀dẹ̀ fún wa ká gbẹ̀dẹ̀ ọlọ́run ká fi ara nira wa bákan náà wọn a máa kẹra jáàbù ní arúgbó ọlọ́run ò ní gbà wẹ̀ gan tẹ́lẹ̀ arúgbó ọlọ́run arúgbó láwẹ̀ gbà ẹni tó bá ti darúgbó tó ti lágbára gbé àwẹ̀ ọlọ́run yọ̀ǹda àwẹ̀ fún ẹ pé ọ̀rọ̀ yẹn ti ní question mark tí látara àdé eléyìí àwẹ̀ bá fi rọ̀ ọ́ bí èyí tó ń bá bọ̀ tẹ́lẹ̀ náà ní rọ́jà àbù náà dandan wo o gba ògbódì rọ́jà àbù monday lọ́mọ ń gbà ní thursday lọ́mọ ń gbà ní ẹlòmíín sì ń kan kò ní kan yọ gbàjọ́ kan bóun ṣe máa ń ṣe jẹun tó bá gbà wà kò ní gbà lọ́la sí láì fi bẹ àwẹ̀ ànábì dáwùdì ni ànábì sọ̀rọ̀ lérí ẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ànábì máa ń kí wa nílọ̀ pé ká mọ̀ ṣe tó ṣe pé tó bá yá agbára wo ò ní wá gbé mọ́ àwọn èyí tó wá jẹ́ kókó tó tún yẹ ká mọ̀ ṣe náfìlà yóò ti wá gba èyí tó jọ̀ràn yàn lára wa lọ́wọ́ wa ó dà gẹ́gẹ́ bí ẹni tí máa yan náfìlà ni tó ṣe pé láti aago mẹ́sàn ni ó ti bẹ̀rẹ̀ náfìlà yóò wá yan náfìlà títí títí títí títí yóò yan náfìlà di aago márùn-ún ààbọ̀ yóò wá tó ti sùn báyìí kó tó jí yóò mú dago mẹ́wàá ago mẹ́wàá tó jíun yóò tẹ̀sẹ̀ wàá kó yí àsùnbà ẹ̀dá kun èwo lọ́rọ̀ ẹ̀yìn èwo náfìlà àsùnbà ọ̀rọ̀ ẹ̀yìn làsùnbà náfìlà ni gbogbo èyí tí ń ṣeun èyí tó pé ni pé kó rí wípé òun dúró kí àsùnbà kó tó sùn tó lọ sùn tó lọ jí láago mẹ́wàá àsùnbà gan ti lọ òun ó ti yọ yóò fi náfìlà yóò fi da èyí tó yàn nù a gbọ́dọ̀ máa mọ ipò kọ̀ọ̀kan ipò náfìlà kàmà ipò ọ̀ranyàn kàmà kàmà fi kan kàmà fi para wọn lára abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́sá yìí fún wa ní okun àtagbára láti lè máa ríṣẹ́ ọlọ́wọ́n bá ṣe kó sì já lè máa jìnnà sí ntọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ torí pọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala onìkan lọ́ba tó pé òun ló sì mẹ́rin tó pé nínú àwọn ẹ̀rọ ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ kúdẹ́kúdẹ́ nìkan kan wa pátá ọlọ́run kò tún gbogbo wa náà ṣe ibi tá a kù sí tá a mọ̀ ọlọ́run tún wa ṣe ń bẹ̀ níbo mí bẹ tá a kù sí tó pé àwa lè mọ́mọ́ ẹni tó bá ń wò wá ni ó mọ̀ lágbàjá kù sí bíi àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ tún wa náà ṣe rahmatu ya rahman rahimin ibadallah ẹ̀yẹ rúṣan ọlọ́run udhkurullah yadhkurukum ẹ̀já máa rántí ọlọ́run ní gbogbo ìgbà yóò máa wa washkuruhu ala ni'amihi yazirkum ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdẹ̀ra tó ń ṣe fún wa ọlọ́run ó máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ọlọ́run máa ń ti ẹnì kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ kó mo yọ salatukum yarhamkumullah.